ta onílé kọ̀rọ̀ onílé kọ̀rọ̀ mo gbàgbọ́ ọ̀la ń bọ̀ dá. ni. bẹ́ẹ̀ má jẹ́ kí àmì tiẹ̀ kó borí tiẹ̀ mọ́lẹ̀ ní Sunday kẹta níwájú Olúwa tí èmi àti ẹ wà ọ̀rá jáde àṣẹ tẹ̀lé lẹ́nu mi bíi kwàtìrí ju ọlọ́run gbogbo májẹ̀mú tó fi ìdí ogun múlẹ̀ táyé rẹ fi wà lójú kan tó ń ṣubú dìde gbogbo májẹ̀mú tó gbé ogun rọ tó ń yí lójú kan náà tó gbàwẹ̀ tó gbàdúrà tó dàbí ẹni tí ò ṣe bí o bá rí àmì ńlá ṣe lórúkọ Jésù olùgbàlà májẹ̀mú yìí bàjẹ́ láàárọ̀ yìí májẹ̀mú ikú. Kristi ní Calvary lórúkọ Jésù mo ló ba májàmú yìí jẹ́ láàárọ̀ yìí. Gbogbo àṣepa iṣẹ́ alágbára ìdílé lórí ayé rẹ gbogbo àṣepa iṣẹ́ ọ̀dájú ènìyàn lórí ìwà ọmọ ológo láti iná ìdílé lórúkọ Jésù olùgbàlà ó ní mo bà á jẹ́ láàárọ̀ yìí àṣẹ ọ̀run kò bà irú àmì rẹ yìí ó yẹ kó jù báyìí lọ gbogbo ṣẹ́tà ṣe tó mú kọ́rọ̀ rẹ̀ ó máa rí báyìí àá gbogbo ṣẹ́tà ṣe nínú ìjọba òkùnkùn nípa tirẹ̀ agbára àjínde ó baṣẹ́ náà jẹ́ láàárọ̀ yìí ire gbogbo tí òkùnkùn ti jà ọ́ lólè rẹ̀ ògo tá a ti jà ọ́ lólè rẹ̀ aṣọ ògo àmútọ̀rúnwá tá a ti jà ọ́ lólè rẹ̀ bí irú ọ̀mí rẹ bá lọ gòkè ọ̀run gbà á padà fún ọ. Àà ó yẹ gbà á padà lórúkọ Jésù olùgbàlà ó ní mo wí láàárọ̀ yìí ẹ òwe Yorùbá ní a kì í jókòó ti èèwọ̀ ká má jẹ nínú rẹ̀ ẹ̀dákẹ́dá tó jẹ nínú èèwọ̀ yóò pọn láṣọ ni ẹ gbọ́ ẹ̀yin ìṣẹ̀dá yìí gbogbo ẹ̀dákẹ́dá tó fọwọ́sowọ́pọ̀ fún ibi lórí ayé rẹ. Mo ní èèwọ̀ ni kí aláyé ní ayé rẹ̀ kó máa yọ ayé rẹ̀ lẹ́nu. Èèwọ̀ ni kó lọ́mọ ní ọmọ tiẹ̀ kó máa yọ ọmọ èmi àti ẹ lẹ́nu. Gbogbo ẹ̀dá tó jókòó tẹ̀wọ̀ tó ń jẹ èèwọ̀ lórúkọ Jésù lórí ayé èmi àti ẹ ibi tí wọ́n gbèrò kó máa yíre wọn lórí. Ah, ah. bíbélì wípé bí wọ́n ti ń fẹ́ ègún bẹ́ẹ̀ ni kó dé sí wọn bí inú wọn kan ti dùn sán rere kó rere ó dé èèwọ̀ wọn olúwa ni máa súre fún àwọn ènìyàn mi mo súre fún ọ láàárọ̀ yìí màá ilé kìndá èdè nù mẹ́zúrí bàkúrí àbàbà ta ni ẹni tá ò pè síbẹ̀ nígbà tá a ṣẹ̀dá ayé rẹ tó ń fi ogún jẹ ayé rẹ lórúkọ Jésù nípa tiẹ̀ yóò kábàámọ̀ gbẹ̀yìn. Ooo oh, mo ní yóò kábàámọ̀ gbẹ̀yìn. Ògo ni fún orúkọ Olúwa. Ògo ni fún orúkọ Olúwa. Ìka ènìyàn tí ń lérí ibi sí ọ, ibi rẹ̀ lórúkọ Jésù ó yẹ kó tì í síbojì. Ibi rẹ̀ mo ní kó tì í síbojì. Bí Ọlọ́run bá lè tú àwọn ọmọ Íjíbítì ká níwájú àwọn ọmọ Ísírẹ́lì lórúkọ jésù bó ti wù kí wọ́n pọ̀ tó níbi iṣẹ́ rẹ níbi tá a ti bí ọ ládùúgbò rẹ gbogbo ọkàn tó kórajọpọ̀ ìgbìmọ̀ tó kórajọpọ̀ lòdì sí àṣeyọrí ìwọ ọmọkùnrin yìí sí àṣeyọrí ìwọ obìnrin yìí lórúkọ jésù ọlọ́run mi kò fi kú tú wọn ká ó mo ní kò fi kú tú wọn ká bó bá wá rí àmì ṣe olùrànlọ́wọ́ èèyàn máa yé rẹ lọ́sẹ̀ yìí gangan ó yẹ lọ pàdé rẹ̀ yéé ó yọ lọ pàdé rẹ̀ ẹni tí ó ràn lọ́wọ́ tí ó mú ìyà rẹ tán tí ó bẹ̀rẹ̀ sí ọ lẹ́nu olùrànlọ́wọ́ èèyàn máa yé rẹ lórúkọ Jésù ó yẹ lọ pàdé rẹ. ọ̀sẹ̀ yìí yóò pè ọ ọ̀sẹ̀ yìí yóò sàn á yóò dára fún ọ lọ́sẹ̀ yìí ó ní rí ibi lọ́sẹ̀ yìí ó ní rí dààmú lọ́sẹ̀ yìí ló ní rákòbá ó ní ráwọ̀n he wọn ní ṣí ọ ò ní lórúkọ Jésù olùgbàlà ni mo wí ìbànújẹ́ dé èèwọ̀ rẹ lórí ọmọ rẹ lórí ọkọ rẹ lórí aya rẹ lórí ohun gbogbo tó múnú rẹ dùn láyé lórúkọ Jésù mo ní ìbànújẹ́ dé rẹ ẹni tó fi ọrẹ kó dẹni ìfibú ẹni tó súre fún ọ̀run kó súre fún wọn ògo ni fún Ọlọ́run wa ohun tó kún ayé lónìí ó ní ah, ah, ìjọ wo ló dé ṣàìsàn náà tó ti yá a kú ọfà ikú ló ń jó wèrèwèrè kiri láyé lónìí ṣùgbọ́n bí o ti rí àmì ṣe níbikíbi tó wà tó ti rí àmì ṣe ọfà ikú ò ní bà ọ́. ọfà máa kú díẹ̀díẹ̀ nínú àgọ́ rẹ níbikíbi tó bá wà ẹ̀mí ni má fi ná gbé e jáde ògo ni fún Ọlọ́run wa gbogbo ẹbí ọmọ tó rà mí ṣe ayé òní fi kú ọmọ sí ọ̀rọ̀ lábẹ́ ọ̀mbrẹ́là ẹ̀mí mímọ́ tí èmi àti ẹ ti ń jórí ọ̀fẹ́ lórúkọ Jésù kò ní ká kúrò lórí wa ògo ni fún Ọlọ́run wa arákùnrin gbèsè tó jẹ ẹ̀mí mímọ́ kó bọ́ san obìnrin yìí gbèsè rẹ ẹ̀mí mímọ́ kó bọ́ san ah, obìnrin yìí mo ní kó bọ́ san olóòlè san gbèsè yẹn kó bọ́ san gbèsè náà kó pa ọ́ lẹ́rìn ayọ̀ kó múnú rẹ̀ dùn arákùnrin méjì yìí ìránṣẹ́bìnrin yìí bí irú àmì rẹ̀ bá lè gòkè àròkò burúkú tí ẹ̀mí òkùnkùn pa fún ọ lójú oorun ọ̀dà àmọ́ wípé lórúkọ Jésù àlá ìran ibi lórí ayé rẹ ó yí dànù bẹ́ẹ̀ lórí ọmọ rẹ ó yí dànù bẹ́ẹ̀ lórí ọkọ rẹ ó yí dànù alábì rábì ó yí dànù ẹlẹ́rù ibi lórí rẹ ó forí ara ẹ gbé ògo ni fún ọlọ́run wa mo rán yín lọ lọ́sẹ̀ yìí ẹ lọ ṣe rere ẹ lọ rán àánú gbà kẹ́ ẹ rí ojú rere kẹ́ ẹ rán àánú gbà níbi iṣẹ́ rẹ ònírógun alákòóbá ẹ̀fọ́ òní fún ọ èdè òní dì ọ́ lórúkọ Jésù olùgbàlà ẹnikẹ́ni tá a ti inú obìnrin bí láyé tó bá ní bọ́hùn tí ń wọ̀ ọ́ inú ń bí òun irú ènìyàn bẹ́ẹ̀ tó bá kọ̀ láti ronú pìwàdà yóò fayé lẹ̀ fún ọ. ohun tí ọ̀rọ̀ rẹ ò na ọlọ́run láti ṣayé rọrùn o ní ò na ọlọ́run mo pàṣẹ láti àkókò yìí lọ lọ ayé rọrùn gbogbo ẹnikẹ́ni tó bá lóun ò ní jẹ́ kó ráyè rọrùn ṣe lórúkọ Jésù ọ̀run kó rìn wọ́n jìnnà àwọn tí kú sí ikú àwọn tí ìyàn sí ìyàn àwọn tí ìdè sí ìdè ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa ah, lórúkọ Jésù Kristi ìwọ arábìnrin yìí ìwọ arábìnrin yìí lórúkọ Jésù ẹ̀mí mímọ́ kó bo ìhòòhò rẹ. Ah, ẹ̀mí mímọ́ kó bo ìhòòhò rẹ ogun afinisàn sí ogun afinisàn lọ́yà níwájú rẹ ẹ̀mí mímọ́ gbẹ́sẹ̀ lé. ògo ni fún ọlọ́run wa lọ́jọ́ ìkórè ayé èyí tá a retí láìpẹ́ tí olórí áńgẹ́lì yóò fún ìpè tí ọba àwọn ọba yóò ṣe ìkórè ayé àwọn ewúrẹ́ ní apá òsì àwọn àgùntàn ní apá ọ̀tún lọ́jọ́ ńlá yìí lọ́jọ́ ẹ̀rù yìí ìtìjú àti ẹ̀gàn ayérayé kò ní já tèmi àti tiẹ̀. níbi tá ó ti gba èrè ní bẹ́mà lórúkọ jésù àní dàwátì ń bẹ̀. Ah, níbi ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn àní dàwátì ń bẹ̀. níbi tá ó ti di àsè alẹ́ àní dàwátì ń bẹ̀. ògo ni fún ọlọ́run wa ògo ni fún ọlọ́run wa. Jésù Kristi Olúwa àti Olùgbàlà wa. Hallelujah lóhùn òkè. Amen. Ọ̀sẹ̀ yìí yóò san fún rere pàtẹ́wọ́ ńlá fún Jésù. ìgbàgbọ́ ọ̀la mọ́ wàá dáa.